وعلى آله وصحابته أجمعين قال المصطفى صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إذا نودي, إذا نودي بالصلاة إذا نودي بالصلاة فأتوها وأنتم تمشون وعليكم السكينة فما أدركتم فصلوا وما فاتكم فأتموا وفي لفظ إذا سمعتم الإقامة فامشوا إلى الصلاة وعليكم بالسكينة للصلاة ولا تأتوها وأنتم تسعون وأتوها وعليكم السكينة فما أدركتم فصلوا وما فاتكم فأتموا فإن أحدكم إذا كان يعمد إلى الصلاة وهو في الصلاة وقال المصطفى صلى الله عليه وسلم من صلى لله أربعين يوما في جماعة يدرك التكبيرة الأولى كتبت له براءتان براءة من النار وبراءة من النفاق صلى الله عليه وسلم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọ ọlọ́run ọba tí ó tún jí wa ní àárọ̀ ọba náà lọ́ba tí adúpẹ́ fún àdáàbò lè mọ́ ṣe ìlàsọ́lá nínú àwọn nǹkan tí a ní bùkátà sí nínú àgbọ́yé ẹ̀sìn wa òun náà ni ẹ̀kọ́ tó ká ní nípa tí a bá ń lọ sí mọ́sálásí ilé ìjọsìn wa anabuwa muhammadu sallallahu alaihi wasallam gbogbo nǹkan ni ọkọ wa lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ òdísọ́lá muhammad sallallahu alaihi wa sallam ó ní inna ahadakum idha tawadda'a ẹnì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ bá ń lọ sí mọ́ṣáláṣí ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe àlùwàlá láti lé kì í ṣe láìfi kéèyàn ṣàlùwàlá ní mọ́ṣáláṣí àmọ́ èyí tó dáa àdámìní tẹ́ni kọ̀ọ̀kan yín tẹ́ bá ṣàlùwàlá láti lé fa ahsana tẹ́ ṣàlùwàlá náà dáadáa wa atal masjida tẹ́ wá ń bọ̀ wá sí mọ́ṣáláṣí la yuridu illa sọ́lá kò sí nǹkan kan tẹ́ ń torí ẹ̀ wá mọ́ṣáláṣí tí ìbá jẹ pé torí ìrun tẹ́ fẹ́ kí ń bẹ̀ ànábì ní lam yakhtu khutwa ẹnì kọ̀ọ̀kan yín ẹsẹ̀ kọ̀ọ̀kan tẹ́ ẹ bá ń gbé báyìí ilà rọ́fà aláhu bíhà daraja ọlọ́run sì máa fi fún yín nípò lọ́dọ̀ ọlọ́run wá ti gbẹ́sẹ̀ kan ọ̀gá nípò lọ́dọ̀ ọlọ́run ọba ti gbẹ́sẹ̀ kejì ọ̀gá nípò lọ́dọ̀ ọlọ́run ọba ti gbẹ́sẹ̀ kẹta ọ̀gá nípò lọ́dọ̀ ọlọ́run jẹ́mọ́ ta nípò rẹ̀ ọ̀gá jù ẹni tí ilẹ̀ rẹ̀ bá jìnnà sí mọ́sálásí kọ́lọ́mọ́sálásí ṣàánú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lé ní ẹ bá ní kí ló dé aláàjì ẹ̀ ń kírun lé ní a ní mọ́sálásí jìnnà síríìtì kejì lọ́wọ́ la ilaha illallah nígbà tí kò sí ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn àgbákò tó ṣe àwọn mùsùlùmí lé ní àgbákò àwọn afán àdánwò tó bá mùsùlùmí lé ní sẹ́ táà ń yanjú lọ́ọ́ táà rí yanjú tán yìí àwọn àfáà lọ́fọ̀ ìtọ́pọ̀ dùn bẹ́ẹ̀ àṣẹ yìí máa gbé ẹsẹ̀ lọ mọ́ṣáláṣí àṣọlọ́wọ́n máa fi yọ ẹsẹ̀ kúrò nínú ọrùn yẹn ni bọ́lá bá sì ti fẹ́rí jiyàn ọ̀nà ó sì fún yàn bọ́lá bá ti fẹ́rí jiyàn àlàáfíà ó tó yàn la bọ́lá bá ti fẹ́rí jiyàn èèyàn ní jìyà sáré wọ́n adúlọ́ lè kéèyàn èèyàn ní wà ní wàhálà nínú tí máa mọ́lọ́ fẹ́rí jiyàn ni ìgbésẹ̀ kọ̀ọ̀kan tá a bá ń gbé lọ mọ́ṣáláṣí kọ́lá mọ́ṣáláṣí àforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa ànábì ní ọlọ́run ó gbé ga tí wọ́n ti ń gbé ẹsẹ̀ kọ̀ọ̀kan wàhátọ́ ànáwó kọtíhà ọlọ́run ó sì máa pa ẹsẹ̀ rẹ̀ rẹ́ àtà yẹ́dẹ̀kúlẹ̀ mọ́síjìdá títí tí ó fi wọ inú mọ́sálásí fàyídà dákàlẹ̀ mọ́síjìdá tọ́ba tó wá wọnú mọ́sálásí káànà fi sọ́lá máa káànà ti tàbí so yóò ṣe rákà méjì tá a pè ní tahiyatul masjid ànábì sọ nínú ìgbà wa kan pé ẹnì kọ̀ọ̀kan yẹn gbọ́dọ̀ jòkó ní mọ́sálásí tẹ́ bá wọ mọ́sálásí àti kẹ́ẹ̀kọ́ kí two rakas kẹ́ẹ̀tọ́ di pé jòkó lẹ̀ sínú mọ́sálásí nínú masjid ànábì ní tónítọ̀ ọ̀hún tó bá kírun raka àti ènìyàn tán tó wá jòkó lẹ̀ lókùn ìgbà tí ń bá ń retí irun bí wọ́n mọ̀ fún ládàá bí ìgbà tí ń kírun náà ẹni tó bá jòkó mọ́sùkì gbogbo àsìkò tó fi jòkó ẹ̀ ládàá bí gbàtẹ́ ń kírun ni wọ́n fún ó sì jẹ́ kí n máa lọ mọ́ṣáláṣí wa tusalli alayhi al-malaika ma dama fi majlisi gbogbo àti bá jòkó tí ń retí irun àwọn màláìka àwọn màláìka tí wọ́n ń bẹ nínú mọ́ṣáláṣí wọ́n máa ṣe àdúrà fún níbo ni níbo ni àwọn máa ń gbé níbo nínú mọ́ṣáláṣí àwọn àlùjànnú ńkọ́ níbo làwọn ń gbé ilé ijó ilé orin ilé ọtí ilé tẹ́tẹ́ gbogbo bí wọ́n ti ń sẹ́ lọ́hùn ibẹ̀ náà làjọ̀nù ń gbé nígbà tí dé hòtẹ́ẹ̀lì báyìí kọ́ mọ̀ pé báràkì àwọn àjọ̀nù lòun ṣe kínní ni lòun wà ní wọ́n mọ̀ dọ́pọ̀ lọ́rùn ní tílẹ̀ mọ́ mọ́sálásí àwọn màláíkà wà ń bẹ̀ ló fi jẹ́ pé àìgbé fọ́tò sínú mọ́sálásí torí fọ́tò àti màláíkà àwọn ọ̀rẹ́ eré eré èèyàn tó lẹ̀ báyìí eré aṣọ lọ́wọ́ ni o àbọ̀ wà ní arógiri àbọ̀ wà nínú lẹ́dà àbọ̀ wà nínú fúrẹ́ẹ̀mù ọ̀pọ̀ mùsùlùmí lè ní eré sì ń bẹ nílé wọn eré tí wọ́n yà sínú pépà àwọn màláíkà nínú mọ́sálásí ni wọ́n máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí mi lè ní ẹnìkan sì ń fún mi ní ìròyìn ìjẹta pé mọ́sálásí kan fẹ́ ládùúgbò àwọn fọ́tò ṣéwù wọn ni wọ́n gbé sí kíbílà báyìí kò sẹ́ni tí wọ́n mọ́ṣáláṣí tó nílì àìmọ̀kánà ni àwọn mọ̀láìkọ́ ọmọ sàdúrà fẹ́ni tó bá wà nínú mọ́ṣáláṣí lókùngbà tí máa ń retí irun eléyìí yóò jẹ́ kí a mọ̀ pé àṣẹ pàtàkì ní fún wa láti máa tètè lọ sí ilé ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wa lè ní ìkọ́ ọmọ là máa ń retí kí ni a máa retí jẹ́ ma ìkọ́ ọmọ ìkọ́ ọmọ ṣe mọ̀ pé ní tí ń retí ìkọ́ ọmọ ojoojúmọ́ lẹ́ẹ̀kọ̀kan gbà mí èyàn lè sùn gbàgbé lẹ́ẹ̀kọ̀kan gbà mí èyàn lè wọ tọ́lẹ̀tì lẹ́ẹ̀kọ̀kan gbà mí ìtọ́ lè máa gbọ̀nyàn kéèyàn máa tọ̀ ńlé àbí ìdíwọ́ kan tó lágbára díẹ̀ àmọ́ kò gbọdọ̀ jẹ́ pé ojoojúmọ́ mùsùlùmí ìkọ́ ọmọ ni ọmọ ṣe kínní ni ọmọ retí nítorí ládà yìí ti àkàálẹ̀ yìí kò ní wa táàbí dọmọ anabi muhammad sallallahu alayhi wa sallam anabi tún tẹ̀síwájú anabi ni man salla lillahi arba'ina yawma ẹni tọ́lọ́mù bá ṣàánú tọ́jọ́kùnrin tọ́ba ìkírun fún forty days fi jama'a ó kì í jama'a yòdìrí kù tẹ̀kẹ́bẹ́rẹ́ tàlẹ́ ọlọ́run sì ní kọ́ bá tẹ̀kẹ́bẹ́rẹ́ tàlẹ́ òwúlá tẹ̀kẹ́bẹ́rẹ́ wọn ni Allahu akbar alákọ̀ọ́kọ́ tá a máa ń ṣe tá a bá ṣe kọ́ mọ̀ tán tá a fi wọ̀run allahu akbar anabi ni ọba takbiratul ula yìí ọba allahu akbar alákọ̀ọ́kọ́ kutibati lahu bara'atani àwọn màláíkà kọ́ kalẹ̀ fún pé eléyìí o ó ti bọ́pá bọ́sẹ̀ kó níbi nǹkan méjì bara'atun minan nari eléyìí ti bọ́pá bọ́sẹ̀ nínú náà iná ọlọ́run ò ní ju ẹni yìí wa bara'atun minan nifaq ó sì ti bọ́pá bọ́sẹ̀ kó nínú hypocrisy mọ̀nàfìkì mọ̀nàfìkì àdínì àbí lọ́sọ̀ máa ń wí nìyẹn àbí mọ̀nàfìkì òun lẹni tọ́jà pé tí wọ́n bá pèrún ìdá kọ́ọ̀mù bàdà àwọn òdòdó lẹ́fṣẹ̀ tán ọ̀jẹ̀ ìdá kọ́ọ̀mù ìlà sọ̀lá ọlọ́wọ́n bá ní tí wọ́n bá pèrún kọ́ọ̀mù kò àwọn mọ̀nàfìkì àdúgbò wọ́n mọ̀ wá lọ́tí ọ̀ wọ́n mọ̀ lọ́tí kọ̀ pé bàbá kírun sí ìmọ̀mù ọmọ pé ìwà ní ìwà tó ń pàdé láàárọ̀ làwọn kan máa fojú àkírun wò mí ni ìrọ́jú wá ni ọlọ́run láwọn mọ̀nàbí kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ torí wọn ṣe mùsùlùmí tẹ́lẹ̀ wọn ò sì fẹ́ ká mọ̀ pé àwọn ṣe mùsùlùmí àmọ́ ọ̀tọ̀ jẹ́ mùsùlùmí tó wá ń ṣèṣe sí mọ̀nàfíkì ó yẹ kó fura tí wọ́n bá pè ní ó yẹ kí inú rẹ̀ ọmọ dùn kára rẹ̀ ọmọ yá ni ìpè sọ́lọ́run torí ọ̀dà lọ́fẹ́ lọ́ọ́ lè ṣe yìí ọfẹ́ lọ lè pàdé ọlọ́wọ́n bá rẹ Allah ọfẹ́ bọ́ ọlọ́wọ́n bá ẹni tí ń bá wa ń bá Allahu Akbar alákọ̀ọ́kọ́ fún forty days wọ́n yóò kọ rẹ̀ kó nú àwọn mọ̀náfìkì wọ́n fò kọ rẹ̀ sínú àwọn tó fẹ́ràn ọlọ́wọ́n ọba ní kọ̀kọ̀ àti ní gbangba eléyìí ni àdìsí tí àwọn jama tabligh tí wọ́n sì gbọ́ yìí tí wọ́n máa fi ń lọ ìjáde forty days nínú àwọn ẹ̀rí tí wọ́n máa mú wá nù igbe kéèyàn ò fi yóò torí pé wọ́n fẹ́ bá tẹ̀ kébìrà tó lè rà yóò wá fi ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ lẹ̀ fún forty days yóò wá kó lọ mọ́sálásí kan ní ìlú mi ẹ̀rí yóò bá mu àbọ̀bá mu kò bá mu gbígbà téèyàn fi ẹ̀rí àdísì tí wọ́n fi ń ṣèfẹ́ inú rẹ̀ nígbà wọn ní ká bá tẹkipọ́tì ra anábìrin fàṣì pé ẹ ṣẹ̀ṣẹ̀ kó jáde kúrò ní àdúgbò yín kẹ́ tó bá tẹkipọ́tì rẹ̀ ra ṣebí mọ́ṣáláṣí àdúgbò náà wọ́n rí fàṣì nínú àwọn dẹ̀lí lu wọn ni àmọ́gbà tó ń wò kéwú ẹni tí ọba gbàgbọ́ yìí tó ń lò kéwú tí wọ́n ti wá kàdísì fún òun náà bá tẹ̀lé wọn nípa fẹ́ bí àtàrà lẹ̀ alọ́ fọ́tídẹ̀sì ni abẹ́lẹ̀ lè kírun àdẹ́mìtẹ́ bá kírun fọ́tídẹ̀sì tọ́jà pé ọba tẹ kíláàtì lè rà kò ní dọ́mọ náà ìyàwó rẹ àtọmọ rẹ tó filẹ̀ débi ń pa òun èyí tó ṣe nìyí máa ń sọ̀yàn dọ́mọ náà ni jama tabiliki ọlọmọsá ìfọ̀nàmọ́ àwa jọra púpọ̀ alu sunna wọn máa ń pè wọn alu olùbídìí àṣẹ alu olùbídìí àṣẹ àwọn yẹn máa rò pé nǹkan kan náà lájọ ń ṣe lójú jẹ́ pé táwọn bá lọ lè wúwà kan nínú ẹbí àbínú ara ẹ̀ẹ́dì tó máa náwó sáwà pé àwọn yòókù yín mo ní i'm not a tabligh brother i'm a muslim i'm ahlu sunnah wal Jama. kẹ́ẹ̀ máa lọ lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn afa kẹ́ẹ̀ máa kó àdìsí yìí kí ní rìfáàsì jama ní rìfáàsì gbogbo yẹn tí máa ń jáde nínú rẹ̀ tí ń lọ mọ́sálásí àdúgbò rẹ̀ tó bá tẹ̀kíbíràtù al ihram kọ́lọ́mọ́sá fẹ́ sínú àwọn tí wọ́n máa pa ọ̀làgbàdo ọlọ́wọ́n bá wa wọ́n pè kan ní amash amash yìí nínú àwọn ẹni rẹ ni ọmọ ọ̀dọ́ rẹ̀ ó ní òun gbọ́dọ̀ amash fún forty years lòun fi wà lọ́dọ̀ ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ lòun ti ṣe ọmọ eke ọ̀dọ̀ rẹ̀ lòun ti sọ̀dọ̀ ọ̀dọ̀ rẹ̀ gan lòun fẹ́ yàwó sí ó ní wọn ò pẹ̀rùn bá amash nínú ilé fún forty days yóò ti wà ní mọ́sìkì tí wọ́n tó pẹ̀rùn. Allahu akbar àtàwọn ẹni rẹ náà ọlọmọsẹ ìsànú àwa náà lọ níparí ọ̀rọ̀ mi bàbá wa ń bọ̀ wá sí mọ́ṣáláṣí náà tá a fẹ́ bá tẹkíratìlì ram àbá fẹ́ tètè dé mọ́ṣáláṣí sẹ́mi pé a máa gbẹ̀ngbẹ́ ládàá yìí yóò máa wù wá kí ká ní ládàá yìí ní ma wá fa ìtẹ́lómi tó máa ṣe mistake yóò máa wá sa eré bọ̀ láti ilé pàrọ̀nà pàpàpàpàpà níbo lè ń lọ àní àfẹ́ bá takbiratul ihram ni ẹlòmíì tó bá ṣe wùdú tán bí oyè tó bá ṣe wùdú tán eré tó bá mú láti ibi tí ó ti ṣàlùwàlá tán ẹ rò pé o lè ń lé ni ẹ rò pé bóyá ó rí àwọn amúrọ̀bà bí ayakela eré tí ó sàwọn mọ́sálásí especially tí imam bá rù kú o kí ló fẹ́ ṣe jama ó fẹ́ sáré gan-an kì í sì fẹ́ ọlọ́run lónìí o ìfẹ́ kọ́mọ́bà kíráka mi lẹ́yìn ìgbà tí wọ́n bá sálámà eré tí wọ́n wá bá wọ sáfù eré náà lágbá ó tún wá jẹ́ mọ́sálásí tí wọ́n lẹ́tà ìsìn àìmọ̀kan ní jẹ́ bẹ́ẹ̀ gbọ́n tá anabi sọ̀rọ̀ sálàm sọ ọ̀gá wa olùkọ́ àgbà anabi ìdáná òdìyà bẹ̀sọ̀ láti gbogbo ìgbà tí wọ́n bá ti pèrún tẹ́ gbọ́ pé wọ́n pèrún ẹ̀rí kèé sígbà tí wọ́n bá ṣe kámẹ́lá nábì ń sọ nígbà tí wọ́n bá ti pèrún fàtúhà ẹ̀ tètè máa lọ mọ́ṣáláṣí ìrun tí wọ́n pè yẹn wọ́n pè yín ní pẹ́ mọ́ bọ̀ wá mọ́ṣáláṣí ṣe rí ìkọ́ ọmọ òun ọba wa nu mọ́ṣáláṣí ni ìgbérun dìde ni wọ́n pè ní ìkọ́ ọmọ ọ̀yà àti jòkó àbí ẹ̀jẹ̀ àdìdì kírun náà pè ní ìkọ́ ọmọ ìrun pípé ẹ̀ máa bọ̀ wá sí masjid ni anábìrin tí wọ́n bá pèrún fàtúhà ẹ tètè máa lọ mọ́ṣáláṣí wa antum tamshuna ẹ máa rìn lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa alaykumu sakina sakina ẹ máa tẹ́pẹ́ sakina ẹ máa rìn oye pẹ̀lẹ́ pẹ̀lẹ́ fama adraktum èyí tẹ́ ẹ bá bá fasallu ẹ kí pẹ̀lú wọn wa ma fatakum èyí tó bá bọ́ fún yín fa atimmu ẹ kí lẹ́yìn ìgbà tí wọ́n bá sálámà níbo la ibi tí ní ká máa sa eré ń bí ẹ bá ti dánìkan tí wọn bá ti ń sa eré láti lé àbọ̀ ń sáré láti lálùwalá ẹ ti mọ̀ pé àgbọ̀yẹ̀ sùn ọ̀sẹ̀ kínní kò tó ìmáàmù wà lérí dúró ìmáàmù wà lérí rokún o tọ́ bá ti ń bọ̀ láti lé máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí jàlábí àbá wa kọ lẹ́sẹ̀ àbágbádá tọ́ wa tàkìtì níbi gọ́tà tọ́ wa ní ọ̀fẹ́ràn ọlọ́run débẹ̀ àbó òfin gbá géètì ọ̀wá ń pé ìfẹ́ ọlọ́run àbọ̀ ọ̀yọ̀ lérí táìsì ọlọ́run níjà marú ẹ̀ ọwọ́ afẹnugbálẹ̀ ọwọ́ ń pé ẹ bàbá afẹnugbálẹ̀ nítorí ọlọ́run náà kò burú àyìnmàkánni o kí la pé jama ẹni tí máa ń sáré wọ̀ọ̀rùn kí la pé aláìmàkán ẹ má jà síbẹ̀ mọ́ o ẹni tó gbẹ́sìn wà nàní sọ fún wa pé àyìnmà ìdíwọ́lé wà fún yàn tí wọ́n ti wá pèrún àbí wọ́n sì ti ń kírun lọ́wọ́ bọ́ọ̀ bá ti ń bọ̀ wá máa bọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ̀rọ àwọn ọmọ mọ́dásà eré tó bá bá wọ sáfù báyà bí ẹ̀yìn náà lẹ́sà bá máa dánrọ̀ ẹ̀wò dáadáa wọ́n bá eré wọ sáfù ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ kódà o ṣe ti gbọ́ ọlọ́mọ pé ẹ fẹ́ bá jamani àbí ẹ sì fẹ́ bá rògbò sórí àníyàn rẹ dáa àníyàn rẹ ọ wà fi tẹ̀lé mùtábà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn àgbàlagbà kọ̀ọ̀kan náà máa ń ṣe ẹlòmíràn tó bá ní subhanallah ètò sọ fún mọ́mù ni pé kọ́mọ́ ti gbèrí ẹ dákun nígbà tó mọ̀ pé wọ́n fẹ́ bá rúkú ebi ó sì tètè kó lè wọ́n lọ́ọ́ máa dictate fún mọ́mù pé subhanallah ipò ẹ̀ wọ́n ti gbèrí o èmi ń bọ̀ o àìsè subhanallah fún mọ́mù ẹlòmíràn ní nàlámà sọ́bìrín ọlọ́run nífẹ̀ẹ́ àwọn tó ní sùúrù ṣe sùúrù mọ́mù àbí tó mọ̀ rẹ̀ kọ́ ni <laughs> bó ni mọ́mù ti sùúrù fún ọ wọ́n ti yóò tètè kó ní nínú ilé ẹlòmíà ní ọtí gbogbo tó ń sọ yìí ò ní tuma ẹlòmíì sì ní yọọ máa fẹsẹ̀ gbálẹ̀ kí mọ́mọ́ lè bá a mọ̀ pé ó ti wọlé gbẹgbà àìsáré wọ ṣáfù tọba sì ti fẹ́ wọ ṣáfù tí ìmáàmù bá ti wà ní rùkú tọba ti bá ń rùkú pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ ó ti bá rákà yẹn tí má ti ń gbérí lókè tí wọ́n ń lọ́sàlẹ̀ ọ̀bá rákà yẹn. òun lókè ni wọ́n lọ ìsàlẹ̀ ọ̀báraka yìí bọ́ bọ́ a di pé eh, imam ó dìde sókè kó o tó di pé ọjọ́ ìjàmá ọ̀báraka yìí eléyìí ni àgbóyè ẹ̀sìn wa káwa rúkú ká máa wá mí hẹlẹhẹlẹ látara eré tàn sáàbọ̀ raka nì wọn ò ní kan wọlé anabi ní kó lè tún kí padà a máa ń kírun pẹ̀lú fọkànbalẹ̀ ẹ̀sìn wa ó ní ìdíkágbó àgbọ́yé ẹ̀kọ́ rẹ̀ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ẹni wọn bá tá a sọ yìí kọ́lọ́n jọ sànfàní fún wa ọ̀làgbàrọ̀ ọlọ́run nínú àgbọ́yé táwọn àlùfáà wa tí wọ́n tún ṣàlàyé ó ní pé tàbá fẹ́ bá ìmáàmù rúkú ó kọ́kọ́ Allahu akbar lérí ìdúró Allahu akbar ó ní takbiratul ula eh, eh, Allahu akbar tó fi wọrun lẹ́yìn náà ó sì wáá ṣe Allahu akbar ti rúkú tọba wa bá imam déédéé tọba ṣe bá imam ọmọ bá imam kìlọ̀ imam ti wá wà ní sujud ìwọ wọlé mọ́mọ́ dìde kọ́ máa retí imam pé nígbà tó ti mísàrá kàn yín kí imam ọmọ bọ̀ wá bá ní òkè any position tí imam bá ti wà any position tí imam bá ti wà ọlọ́lẹ̀ bá imam ń bẹ̀ ni bó bá ṣe ìbáraka yẹn ẹni wọn bá yìí tó ṣe yẹn náà ọlọ́run ó ṣe kínní ọlọ́wọ́n fún ọ ní ládàá rẹ̀ ọlọ́wọ́n fún ọ ní reward rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó bá ti bá ìmáàmù sùjúd yóò wá dúró yóò mọ̀ títí kí ìmáàmù ó dìde padà wọn náà lọlẹ̀ bá wọn sùjúd náà ìfẹ́ríkalẹ̀ tó fẹ́ríkalẹ̀ yẹn ó gba ládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n bá wa a máa tẹ̀síwájú nígbà míì pẹ̀lú yọ̀ǹda ọlọ́run agbóyẹ̀sìn subhanakallahumma wa ashhadu an illa anta astaghfiruka wa ilayk wa assalamu wa rahmatullahi wa barakatuh Oh, yeah.